والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله الذي أحيانا بعد ما وإليه النشور ثم أما بعد نحن لا نزال مع الأصل الثالث في أصول أهل السنة الجماعة وهو أن له موقفا في مسألة التكفير وهو أنهم لا يكفرون أحدا من أهل السنة حتى ثبت أو يثبت الكفر فيهم ولكن ثبوت الكفر للإنسان لا بد من أن ينظروا في موانع التكفير والوجود وإزالة الشبهة والتأويل وأجمعوا هذه القواعد في قوله توافر الشروط وانتزاع الموانع وإزالة الشبهة عن عن الجاهل والمتأول ثم انطلقوا إلى أن الكفر كفران كفر أكثر المخرج عن الملة وكفر أصغر من كبائر الذنوب لا يخرجني أما الكفر الأكبر فذكروا ستة أشياء مما يلزم كل إنسان معرفتها قد أخذنا الأول أو أولى هذه الأنواع وهو كفر الجحود والتكذيب والإنكار وهذه النقاط الثلاثة بمعنى واحد التكذيب والإنكار والجحود فننطلق في هذه اللقية المباركة إلى الثاني وهو كفر الإباء والاستكبار مع التصديق قال هو عدم الانقياد والإذعان لرسول الله صلى الله عليه وآله وسلم ظاهرا مع العلم به ومعرفته باطنا وذلك بأن يقر أن ما جاء به الرسول صلى الله عليه وآله وسلم حق من ربه لكنه يرفض اتباعه آه، أشرا وبطرا واحتقارا للحق وأهله ككفر إبليس فإنه لم يجحد أمر الله ولكن ينكره ولم ينكره ولكن قابله بالإباء والاستكبار ọlọ́dọ́kùn ìjọwọ́ mọ́ ṣe wá ní kébìrí o ọgbẹ́ fún olúwa wa náà lọ́rùn náà bẹ́ẹ̀ na tọrọ àdékù kí a kí ìyẹ̀ fún adébù Muhammad sallallahu alaihi wa sallam agbẹ́fún ọmọ aláàbùkù dáhìn padà sí wọn lára lẹ́yìn tí ó gba ìdápadà náà orí ní àánú ní ọlọ́dọ́kùn jórí fún akalẹ́ ẹlòmíì kó kú lára ni ọba dá fún ni ọba dá fún gbogbo bó ṣe dáyé lé ní iṣẹ́ kébèrè ní ọmọ ẹṣẹ́ àlùkò kankan ní kébèrè ọlọ́mọ ṣètò abẹ́ ìnàmá ọlọ́mọba ti sórí fún yà ní àwọn akígbe rẹ̀ gbẹjọ́ tọ́lọ́mọba sórí fún yà ní àwọn dúpẹ́ fọlọ́run ìṣèjọ́ tọ́lọ́mọba sórí fún yà ní àwọn ẹ̀yà kébèrè sọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí bá dé dá ọ̀nà máa ń ya kébèrè ìnà ìsàn àlàyé fọ́rọ́ àwọn ará mùsùlùmí ọlọ́mọ tó wá ẹlòmí lọ́rọ̀ yóò máa yí agbègbè sọ́lọ̀ yóò wá máa wúra rẹ̀ ní kó ló máa ṣe yóò jẹ ọlọ́kù bẹ ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá wa yìí ẹ̀yìn náà máa wọ̀nyẹ̀ tí máa ń sòde èwo ni ó sòde tí ó fi five àti ìtọ́jú àti ìtọ́jú àti ìtọ́jú gbogbo ẹ̀ fẹ́ẹ̀ kan wá ní wọ́n tó tàgbèrè yẹ́yẹ́yẹ́ tó ẹgbẹ́ tó bá níbọ̀ gbọ́dọ̀ tú o tó bá ti tú o lẹ́jọ́ bá ń tú dé o àwọn ẹni ń pè ọ́n áfíríkì à ah, á máa tú owó ẹ̀kọ́ ló bá dọ̀dà orí ọlọ́run ń dóbi dá padà ní kọ́bẹ́lẹ̀ fẹ́rọ̀ bí ṣẹ́bì kọ́bẹ́lẹ̀ fi dàgbà kó borí pàdé orí àbúrò lóbi pàdé ẹ̀ àbúrò bá bẹ́ lóbi níbi orí tó bá tó a máa wò pẹ́ ìfẹ́ ní òfẹ́ràn gbogbo nǹkan kò fún ara èyí tá a mọ nípa ẹ̀ máa dúpẹ́ bọ́lọ̀ ọba aláàjì pé gbogbo ẹni tí bá ń dúpẹ́ ọlọ́ọ̀ba aláwọ̀ ọjọ́ ọkùnrin òṣìṣẹ́ náà tó mọ̀ lọ́kùnrin wàhálà ni yàtọ̀ sí pé ó máa ṣàlékún orin ẹtúbìyẹn náà fún díṣẹ́nárì èyí tó kún èdè Yorùbá ni pé Ọlọ́run máa ń ṣàlékún orin fẹ́ni ṣùgbọ́n nígbà tọ́lọ̀ yọ àwọn èèyàn kúrò nínú ìjìnà tó bá wọn tán ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ láti máa ń yọ ẹni tó bá jẹ́ ṣàkiri nà ẹni wá ní gbogbo rẹ̀ orí abúrúkú ní bá lórí orí abúrú mi ò tún ní bá lọ́nà míì má ọlọ́run orí tó ṣe fún wa ọlá orí ìfọkànbalẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọlọ́dà mùsùlùmí fún ọ. ìmọ̀ mùsùlùmí láàrin mùsùlùmí àti ìjẹ́kẹ̀bẹ̀rẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́mùmí nínú máa ń mọ àwọn ìmọ̀ tí máa ń sọ ní kẹfẹ́rẹ́. òun ẹ̀ ṣe pé nìkan ní ojú ọ̀nà wọ́n máa pàpè mára àgbàgbọ́ ṣùgbọ́n ní ìtòótọ́ wọn.

irú àwọn ẹni báyìí àwọn kìkìkì tó bí tó jù lọ yìí. tí ẹ̀ bá wá nígbàgbọ́ ẹgbẹ́ kan tí ò bá gbàgbọ́ ẹgbẹ́ kejì kejì náà sì àbátúmínú nàbí bá wọn lè jì dání ẹ̀dá ọjà máa ọ̀tẹ̀kùrú nàbí bá tẹ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́ kẹpọ́ ni tẹ́ẹ̀ nígbà kejì gbọ́ ó gbọ́ ẹni tó bá yẹn kó gba ẹgbẹ́ kan gbọ́ kó gba kejì gbọ́ lọ́dọ̀ ọlọ́run kó gba kan gbọ́ yìí. bẹ́ẹ̀ ni o òun ní àwa mùsùlùmí ṣe yàtọ̀ gbogbo ànábì làágbàgbọ́ jẹ́mọ́ àti ìbáfẹ́ tara wọ́n bá wọn kú jésù o. ìtara wa ò gbọ́dọ̀ délẹ́wì máa fún òjíṣẹ́ ọlọ́run wọ́n lè mọ bú ànábì wa. irú wa bí wọn náà tó ń gbà á ó wí torí pé ìtafẹ́ sún ọtí آمن آمن الرسول بما أنزل إليه ربي والمؤمنون كل بالله وملائكته وكتبه لا نفرق بين أحد من الرسل gbogbo àwọn àdáni olùjẹ́kù ní àbá ti ṣe kèbèrè pẹ̀lú ara rẹ̀ kò ṣe kèbèrè pẹ̀lú gbogbo àwọn àdáni àwọn ọgbọ́ ni ọ̀wá ní ìgbéká ọmọ ọmọ tèlé wọn lọ síbi tí wọ́n ń ṣe bí ọ̀dà tí ó gbẹ́ sí ti wá dé muhammed alẹ́ ìbámu bẹ́ẹ̀ ó ti kó ohun tó dáa nínú fẹ́ ṣe òṣìkò sínú níjọ́ ọba ti dáa níjọ́ Islam ọba ti lò tí ọba ti ṣe nínú táwọn ẹni wájú wá ń ṣe tẹ́lẹ̀ àbọ̀rọ̀ ṣe máa torí pé ìṣẹ́ṣẹ̀jọ̀ wa mú wa lọ́dà. wọ́n máa lọ pé rìbí wá nìyẹn. ìjú àwọn àyọ pé ilé ìlọ́ta ilé ìfilé ìkú ẹ̀filé ilẹ̀ ẹni tó ní orí lórí ta tó máa ń tó tọ́gbẹ̀ tí ó máa ń tó tọ́ tó fi rinlẹ̀ tí ó máa ń tí ọ̀tọ́ tó yọ ọwọ́ ìyàwó owó lọ àwọn abọ́ táǹtì wá ní pítọ́ ọlọ́ba tọ́fíìkì ńláńlá ní tọ́fíìkì tí wọ́n tírìtì fún wa ní ìjọ ọdún àtẹ́gbàtẹ́sì tọ́fíìkì kò náà ní pé kéèyàn gbìyànjú mùsùlùmí èso e pé gbogbo ọdún tó wá bá wọn láyé wò ni ẹ máa ń bá wọn fún ìjọ olóògbé mara rẹ mùsùlùmí abadan ó lè mara rẹ mùsùlùmí nígbà tó ẹ pé ọba ń da owó ẹ tí wọ́n máa bẹ láyé tiwọn ìwọ náà máa bẹ láyé ìṣe tó bá ti dáàbò pẹ́rẹ́ ẹ̀ṣù kàkànà ìwọ náà fẹ́ jọ ẹ̀wọ̀n ìnákùn ìdàmì lòhùn bá wí bẹ́ẹ̀ ìwọ náà dára wọn ìyé ṣe láàbò pẹ́rẹ́ ẹ̀mọ̀ ẹ̀ torí àmọ́ àmọ́ mi tí àmọ́ mi Bàbá tó ṣe dáadáa ìbá rí pé kò ní ìpè kò ní rà àti ọlọ́run. Onírí náà níjọba ti tẹ́ sùn ìjọ tó bá ti ń dá òsì mánì ẹ̀ ìmánì ẹ̀ òsì ìsìn ìjọ tó bá ti ń dá òsì pé ọlọ́run sọ fún àwọn ará bí àwọn pàtàkì bí christian ní júù ní ẹlẹ́gbọ́n gbogbo wọn wọ̀ náà ẹ̀wọ̀n kò kí ní ẹ̀mọ́ tóbi kódà lù wá yìí ní gbogbo àwọn apc wọ́n tún ní ẹ̀mọ́ sọ ọ́ wọ́n ti dára wọn tó ń gbé máìkì tí wọ́n ń jáde ní ẹbí wọ́n ti náà ń píìsì lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọ́n ní pé kí ni ìbáraẹ̀lóṣù àkùsà kan wà ní ìmọ́ka nínú ilé dáàpọ̀ ìbàlẹ̀ nítorí ẹ̀wọ̀n tó kọ́ agbẹ́lẹ̀ wà nínú pé àwọn èèyàn bí a píjọ́ tó lé bí ẹ wo bí kankan bẹ́ẹ̀ abẹ́lẹ̀ orí píjọ́ tó lé ẹ̀ mo tó dá bẹ́ẹ̀ pé inú ilé yẹn owó ní ó sàkánná ló sílẹ̀ dáàpọ̀ tàbí kí ni jíjẹ́ ó mo ṣe kọ́ jíjẹ́ ó tó kọ́ rẹ̀ mo ṣe yìí tó ní wí ìfisàlá ìwé ẹ ọkọ ọwọ́n spread yẹ nígbà tó bẹ̀rẹ̀ evangelism wọn. nígbà tí mùsùlùmí ń bá wọn wá sọ pé jesus náà lọ sẹ́lẹ̀ fọ́nìkà ní gbogbo nàìjíríà wà fẹ́ bló. fọlọ́wọ́n bàbá ẹ ọ̀rẹ́ wa bàbá ìmáà bẹni coach ball nípò láàkà ẹ̀. wọ́n ní is that not intolerance? ó ní no it's not intolerance. Intolerance is if you preach what your religion does not encourage you to preach. You are bold to say Jesus is Lord because it's part of your doctrine. We too, we are supposed to say Jesus is not Lord because it's part of our doctrine. And in Africa, okay, tá a bá sọ Muhammad is not prophet. Only that one will be like an attack. Because it's not in your mind to say Muhammad is not. a Rather, Bible preaches Islam or encourages, uh, preaches the coming of the Prophet Sallallahu Alaihi Wasallam. Ó pè é ní Dálóbi Sàárì tí ní báyìí ó pè é ní. Èmi àwọn ọ̀mọ́ ní méjèèjì àwọn náà mú wa káàkiri. Inú báyìí mo lẹ́yìn ti gbà kọ̀ǹfọ́tà pọ̀.

òdì ẹ̀rọ ụwa ó wà ní ojú ẹ̀rọ láwọn ọmọ bí wọ́n ti tu pẹ́yà kéjì rẹ̀ àwọn màlábà lọ́wọ́ ìpìlẹ̀ rẹ̀ nínú èdè kọ́ńpọ́tà fọ́ni náà kéjì pé kéjì nínú Ahmed àwọn wọ́n lè báwọn ti gbé lọ ẹni gan lọ wá ní tí ó wà wá nínú Hebrew language gẹ́gẹ́ fara kí náà kọ́ bẹ́ẹ̀ ọ̀kọ́ ní ọ̀kan kọ́kọ́ ta Jésù òwe èkó ẹ̀yin lẹ tú léèbó léèbó ló lọ sí i bẹ́ẹ̀ bá ń wo èdè tiwọn ẹ̀ lọ́wọ́ abẹ́ wọ́n lè tán ìmọ̀ràn kàkà kí báyìí yín tako tiwa bóyá fún ìṣìwà ni tòdí ní ọ̀rọ̀ torí báyìí wọ́n ní scripture backing lórí bẹ́ẹ̀ wí àwa ní scripture backing. so mùsùlùmí lè ní nígbà tá a máa ń sọ wáyé àwa ní ẹgbọ́ tẹ̀gbọ́n bẹ́ẹ̀ lórí náà àní ẹgbọ́ tẹ̀gbọ́n bá ẹ̀jà èmi mọ̀ ń lọ lọ́nà yìí bóyóbìnrin ọmọ mi ni ó wà ní ìlú wa èmi gẹ́gẹ́ àwọn ọmọ mi bẹ pẹ̀lú ìkejì lónìí gíndó kí ni gíndó ó fẹ́ pé ṣì bí mo ṣe ní ọgbà ní orí náà ó ní mo wà ní tèmi wà ní òkùnkùn fẹ́ fún mi mọ́lẹ̀. mo wá dúró pé jẹ́ fún oní ṣọ́kì kọ́ téèyàn bá ti dé tó bá ti lọ́wọ́ ọ̀mà. àwọn ilé òkè ẹ̀ iná iná gáyàgé nígbà ẹni tọ́lá ẹni bàbá ńlá ẹni tó wà intolerance and non tó tó wọ̀ sí. ó ti ẹ̀ wọ́n pé ẹni yìí tó lè wọ́n òwúrẹ́ mẹ́sẹ̀ gẹ́láìmà. a ní dáhùn olówó àti bébí ìlú ọ̀rọ̀ tó yìí wọ gẹ́gẹ́ bí ìní òtún tàbù tó rẹ́ gómìnà kọ́kọ́ sọ̀rọ̀ kò mọ́ bí tó wà lọ́sọ̀ kejì tani ó gbẹ́nu dákẹ́ ìwọ ló wá bá mi àkọ́kọ́ níta ń bí ìyá tó wà ní ilé jẹ́ ìjọ ọmọ òun tó obìnrin ò mọ̀mẹ́ tó bá pàṣẹ lè ní ọlọ́run mẹ́yìn tó ti fún wèé ó bẹ́ẹ̀ àwọn òbí bá kà fún ọjọ́ ni ó ní ẹ kíníkà kíníkà wọ̀nyí one plus one plus one àbí ẹ̀yẹ́ dáhùn kí láńtà one plus one plus one torí lè máa báyìí ájú òun one plus one plus one kò lè yé mi àbí ní bàtà ah! níta sọ náà nù one mẹ́ta ó di mélòó èyí sọ pé one mẹ́ta ẹ̀ ọ̀kan ní tí ò yí ọ tó tún fẹ́ máa píríṣì tó ẹ kó yí wọn gẹ́gẹ́ fún ara rẹ̀ ọmọ bẹ́bẹ́lí tí àwọn ọmọ mi wá pé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ para wọn. ẹ̀dá fi ọ̀tún ní lẹ́kùn kan ló bẹ̀rẹ̀ ló pé àbá tó tọ̀nù ó wá ní àwọn ìdí òun ìṣídẹ́kù láìlẹ́ tó wọ́n àgbọ̀ ìgbé yẹ́nì restriction nìkan. bóyá ọwọ́ sọ̀rọ̀ náà ní owó owó bóyá ọ̀nà gbọ́ bá ìgbọ́n ládùúgbò ìlú gbé ìlú jẹ. ẹni ọwọ́ sọ̀rọ̀ ọ̀tún yẹ ọdún súnmọ́ lọ fẹ́ mọ fọwọ́ kàn mí ibi ló wá dàbí ìgbẹ́ ẹ̀rọ àti jẹ́ pé ẹ̀kọ́ kẹ́yìn mọ̀sẹ̀ ìyá ẹ̀ ló wá ní ìmọ̀ọ́mù ẹ̀dá fún ẹ̀wọ́ lọ ilé yìí yóò sọ ọ́ ti fi gbé o tó wá ní pé èèyàn ti yín mú lásán ó rò pé ń bá àjà ẹni torí àwọn ọmọ ìgbẹ́ tó bá tó súnmọ́ èyí ó tún wá máa fọ́ òun tó wọ́n ti ká mú bẹ́ẹ̀. ẹnìkan wà ẹlòmíní ẹ̀rọ bá ti gbá kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ìrọ̀ mi ti gbá lúwẹ̀ ń kó wọn lọ inú ìjẹ́ náà máa ń gbọ́dọ̀ àwọn abáfúlà wo wọ́n wé ìkó ṣe ti lọ́nà bá lọ́rẹ́ tó ní ọmọ yóò kú ṣe ṣe ṣe ẹ̀ ṣe bá nílé àwọn ilé yóò wọ́n náà gbọ́dọ̀ mọ̀ nípa tó ń ṣe kí àwa dúró bẹ́ẹ̀ kọ́wá tó bẹ́ẹ̀ ẹ̀mẹ́ ni wa àwọn ọ̀pá sí ẹ̀mẹ́ ni wa a máa ń tọ̀ ọ̀bẹ náà wọ́n wá gba píìsì àgbà pé kí nǹkan máa ń dà wọn àgbà pé làwọn dínà wọn ẹ̀yin lẹ́sìn ti yàn àwọn náà ti lẹ́sìn ti wá àwọn ọ̀wá tó gbọdọ̀ máa tẹ̀lé ní lọ síbi tí ọ̀dà ẹ̀yin làwọn rí pé ẹ ti fi ẹntì Jésù àti Mùsá tó mú wa ẹ fi ilẹ̀ ìsúnmí àbíkẹ́yìn náà máa ilé òní òní jẹ́ kí ìwọ tó gbé gbòòdì dání. ọmọ rírẹ rí ẹni tó ṣe kéde o tó gbé pàǹdà dání nígbà tó ọba ti mọ tó tẹ lóde ọba ti ti mọ ọba wọn á bí o rẹ mi òun gùn ní gbogbo ọba ti lè one plus one plus one ojú tó one plus one bá tó bá gbé sọ tó láti intellectual ìwọ ìmí òkúta mẹ́ta kalẹ̀ oníwáǹdì. ojú mi ní orí pé one two three ọlọ́pàá sàrán kékeré nígbà tí ń lọ jàmá oníkófò ìbáàrí wọlé ìbáàrí máa tó sí èmi ìbọn alágbára o nínú ọ̀nà ní ẹgbà tí kékeré tó máa jó pọ̀ mùsùlùmí ṣùgbọ́n ṣùgbọ́n kékeré ó ní bí ẹ̀ṣẹ̀ kẹ̀mí látara ọmọ ọkàn tọ́lọ́wọ́ àgbà ìbáàrí kí ni ọkọ tọ́lọ́wọ́ alistikba kí ni àwọn òpè á ń tọ́lọ́wọ́ mú igi ń ṣe ìmí jùlọ òṣèré ìfẹ́ ọgọ́rọ̀ máa rán ẹ máa wọ̀n tí ẹ bá rán wọn kéékèèké oníṣẹ́ tí ọba ń pọ̀ tí ọba ṣe èyí ṣe iṣẹ́ ẹ̀rẹ́gbẹ́ ní ọmọ akẹ́yìn lára bí èṣe gbójọ rẹ̀ pẹ̀lú iṣẹ́ yẹn gbọ́dọ̀ wọn kékeré wọn ti ṣe ṣùgbọ́n pé mo rán ẹ̀ wò ṣé òkè kẹrin láti sàbẹ̀ ọlọ́pẹ́ ọmọ dáhùn kọ́lọ́ ni ó ṣe tọmọ ọmọ ṣe kánábí lé ìtẹ̀sí lé ìfọ́ amúgbà ìjọba ọ̀pọ̀lọpọ̀ bá ti gbélé ayé mi gbogbo tọ́lọ́ bá ní ọmọ ṣe tó bá ti ṣe ọ àwọn gbogbo tọ́lọ́ bá ní ó ṣe tó bá ti ṣe fìtínà òun wò pé ìwọ́n ju ẹni tọ́lọ̀ gbọ́dọ̀ nàìjíríà wà ní ìjọba ẹ̀. ẹni tí ọgbà pọlọ lọlọ ọgbà pánábì lànàbì ọlọ́run àtànábì rẹ̀ kò gbọ́dọ̀ rẹ kò gbọ́dọ̀ pè ọ́ kó ṣe kankan kó o tún wá ní rárá. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم في رسول الله. ọlọ́run ni ìwọ́n bá jẹ́ kò tó a ọ kọ́nà àtànábì rẹ̀ ní kiri síṣẹ̀ kí wọ́n pa ọ́ láṣẹ nǹkan kọ́ wá sọ pé àyàbọ̀ fún un. tó bá ti lọ́sẹ̀ mo ti lọ lọ́lọ́run ní ìyẹn àdúgbò ọ̀rọ̀ yìí sì ń wá ní àdìtú bàbá ní kọ́kọ́ ká mi wá ní kí di òṣìṣẹ́ sọ́lọ́lọ́ àlẹ́ wa a ń pè ní kékeré òní pé ìtọ́lọ́wọ́ aláàrá wa ìtánẹ́bí ra wa kókó mọ̀ o ó sì mọ̀ pọ́lọ́ ọlọ́run ló ti wọ́n òun tó sì ṣùgbọ́n kó lóun ṣe ádámù ní kìíyà ìzáàrùn ó kó mọ̀ ọlọ́run rẹ̀ tọ́ bá ní lẹ́yìn ṣe ìnáwó wọ́n mọ̀ kọ́lọ̀ ló mọ̀ ọ́ láṣẹ. Tọ́ba ní a máa kírun kì í ṣe pọ́lọ́run kì í ṣe pé mi mo wí ọlọ́run. Tọ́ba ní ọmọ jẹ rìbá lákòókò ọlọ́run kọ́ sábà mú ẹnìkan dúró ọwọ́ bá mi ní jẹ̀ta ó ní ẹjọ́ ìbọn ẹjọ́ ìbọn. Kí ló lè dé báyìí tí ẹ̀rẹ́ lọ fi ya owó ìwé? Kí ló lè dé báyìí tó lè fà á kí ẹ̀rọ fi ya owó ìwé? òun búra ipò náà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nígbà tó o bá sọ pé wọ́n ní ìbọn o mo ní tó bá ti di pé wọ́n gbọ́ bẹ̀rẹ̀ sí ọlọ́run ọ̀bẹ ti e báyìí àbí wọ́n bẹ̀rẹ̀ sí apá rẹ̀ nǹkan méjì abẹ́sẹ̀ rẹ̀ loss of life àti loss of affection tí ọba ti fi òní lọ gbowó ìlú gbogbo ẹni tí ń gbowó sí gbogbo táwọn èèyàn yáwọ́ lé lórí ní ìsín In bá you survive through other means ìntà ní òní pé èmi náà fẹ́ wà nínú àwọn olówó kódà èmi èmi náà fẹ́ máa dá sí mọ́sálásí ní ìfẹ́ fi wà mọ́sálásí ká máa sọ pé oníṣẹ́ mi láti má dá sí mo dẹ̀ ní ìdí sọ́ọ̀sì kan ní mo dẹ̀ lára nǹkan tí màá rí tà ní mo fẹ́ rà ní five hundred thousand màá sì ta two oníkàwọn èèyàn ní lówó wọn èèyàn ló títí ìbùsùn ni wọn gbowó máa ti san seven hundred thousand tí bá lọ seven hundred thousand tán one point three million tó kù tèmi ní èmi ò tún lè wá sí rà máa tún tà máa tún máa èrè wọlé ní màá dá sí mọ́ṣáláṣí àti náà mọ̀ nípa ní ọ̀rọ̀ dáadáa gbogbo ẹni tó bá rẹ̀ sọ́nà tó rọra ju ìlú ọ̀nà àdùnnú ọ̀nà ọ̀pá ọlọ́run wá pẹ̀lú àwọn tó ti wọ́ pẹ̀lú ní ọba ọ̀tajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn ni wọ́n máa ń lọ yìí bá àwọn tí wọ́n ń yáyà ló pẹ́ ti yá wa níbi wọ́n gbé wá ká àwọn ọmọdé gbé owó rèé bẹ́ẹ̀ bá ṣí fóònù pàápàá àtàwọn ń lo áàpù tí ẹ̀sán ó mú ẹ̀wé áàpù bẹ́ẹ̀ bá san ó mú irú ní gbé olówó dáhùn dàpọ̀ ṣùgbọ́n láwọn èèyàn táàpù àìsàn owó tá ló bá ti tàn báyìí ló polówó oríṣiríṣi nínú tí ó polówó olówó tó ayáwó ayáwó ìbá ẹni tó fi polówó one thousand naira for three months then hundred thousand naira for three months just pay hundred thousand hundred and hundred and two thousand five hundred you are just paying two thousand five hundred extra. Now, wait a minute. I said, give people that 2,005 gbogbo ẹni tó bá ti tọ́ gbogbo ìgbà tó sóògùn bẹ̀rẹ̀ tí ọba sóògùn ilé ayé sóògùn lágbèrè àwọn. wọ́n máa wí pé èèyàn mélòó ni wa lọ́wọ́ bọ́ ń bẹ̀ ìjọba ló ń yáwó dáhùn ọmọ ìyá torí wọ́n ti ẹ̀tọ́ ní kápá lórí ara rẹ̀ sí ìyàwó. ẹ̀dọ̀ ìfáǹtì wọn bí àfáwà wọ́n jà owó ìta sọ ẹ̀yìn ìwò ìbálàsọ máyàwó ìbá yíyá ẹni lówó láláì sí ìbá bẹ́ẹ̀ nú ẹ̀sìn ó lè gbé owó hàn àbá máa ti sọ́lé rẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn àjẹkùnrin tí ó bá kú ẹbí òkè kí o ti lára ló bá jẹ yìí wọ́n jẹ́ kan owó ẹni ọ̀fẹ́ ṣùgbọ́n péyẹ̀ yáwó àwọn sọ̀hábà tí àti ìdíkẹ́ ẹ̀gbọ́n wọ̀ jẹ́ nàgbà yáwó lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí Zubair ibn Awwam gbèsè rẹ̀ pọ̀ lẹ̀ ó sì gbé lórí ọmọ rẹ̀ lótọ́ ó wá ti di gbèsè lórí ó ẹ̀fẹ́ tí ó jòkó ó náà ni ó jẹ gbèsè náà ìjọ bàbá rẹ̀ bá lógún wọ̀ lógún ìjọ bàbá rẹ̀ wá ti lógún ta ni tó wá ní gbèsè lẹ̀ ta ni ó jẹ náà jẹ̀mọ́ àwọn ọmọ náà ni ó èyí ogun ẹ̀ náà ni tó gbèsè tó wá jẹ kalẹ̀ wọn ti tọ̀ ọmọ wọn tó ń ṣe tí ò dá o rẹ̀ ó bẹ̀rẹ̀ sàn. Gbogbo wa ní ó bá ti nira láti tó o bọ́n dáná ẹgbẹ́ ìtàn sí bàbá rẹ̀. Kó wà que ní a wa ní ìyá wọn bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ṣe àìní ààrẹ tẹ̀. Títí tó fi san gbèdéke tó fi sí bílíọ̀nù dínà. Ṣùgbọ́n bóòlù ẹ̀rọ bóòlù ẹ̀rọ ti àwọn kan á wà bẹ́ẹ̀ pé tó bá tó lọ kiri náà tó sówó òkú bí owó àkùnrin bàbá tó lọ bèrè owó ọgbẹ sí owó rẹ̀ tó yá ní owó àwọn èèyàn ni bó ní ó ti dúró bó sì rọrùn fọkọ tó lójú ọlọ́run ti ti àwọn èèyàn lọ́wọ́ rẹ̀ sotori yìí ẹni tó wá mú ipò ọ̀bẹ náà yá wọ ìgbà tó sì mọ̀ fọ́lọ́ ọba aláà ó sì ṣe ilé wọ̀ wàhálà ti dé o kò sí zọ̀gbọ́rọ̀ àgbẹ̀ ọba kankan aráàlú ilé ẹja dáwọ́ fẹ́ni tó bá ṣe owó owó ẹ̀rùnfẹ́ dá kọ́ńpì ilẹ̀ tó ọba ní ọba ní kọ́ńpì yẹn àwọn ọmọ ìyá ara rẹ̀ ń ṣe bísíǹsì wọ́n mọ̀ fẹ́ ìtàdé kí n sì púpọ̀ wọ́n ní máa mú ní bísíǹsì sí i èmi ò jókòó lẹ́yìn máa polówó ọjà ọmọ nípò kìíní ni ó sì dé yóò sì bẹ̀rẹ̀ sí bọ́ ọjà jẹ́ fún yẹn tí mo náà bá rí ìyá mi ní irú owó ẹ̀mí ìsìn òun bẹ́ẹ̀ tí òun ní ilé òun yà lọ bá ẹ̀rí oníbi ibo lọ bá ti jẹ náà kó interest ní forty percent yẹn kó wa ẹ̀rá ti fi business ìwọ ti bẹ́ẹ̀ ló ti tọ̀ ẹ̀rá ti ọba ẹ̀rá ti ọgọ́rọ̀ wà ní ìgbẹ́ ìgbòyìn tí bá wá lójú ní àjọ fún un àbẹ̀lẹ́ ní olúzìgbò lúzi owó wá ti bí ní ṣúọ́ àwọn àmàyà wàhálùdílá islamic bank ti wà islamic bank ti wà islamic bank ti wà ìlú tó bá yẹn fún jẹ́ nípa àwọn àmàyà náà láti lọ bẹ́ islamic bank tó lọ yáwó mẹ́ta sí lábára ẹnìkan ló pé wọ́n láyé àwọn ajá ìgbà nǹkan àti dáadáa wọ́n ní kí ló dé wọ́n láwọn ipò nàìjíríà ló wọ́n àwọn ipò nǹkan wọn padà ní. ẹ̀yin náà kì í ṣe ibo kọ lẹ́yìn dáwọ́ padà àwọn ọmọ ibo àwọn ń dáwọ́ padà tó bí àwọn ọmọ ti ń ṣe ìwọ́n tó jẹ́ yorùbá tó ọ̀dáwọ́ tó jẹ́ mùsùlùmí tó ọ̀dáwọ́ padà ẹgbẹ́ mi kìlà tiẹ̀ ọlọ́mọ ṣe wá ní Ah, tó ẹ pé owó ló lè fi bọ́ ẹ̀sìn ara rẹ̀ kú mbẹ́ àbí wọ́n fẹ́ gbé ọ lọ́wọ́ gbé ọ lẹ́sẹ̀ tó ẹ pé tó lè fi bọ́ ọwọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ nígbà náà ló tó kan ìbálẹ̀ fẹ́ tajà wọ́n jẹ́ gbèsè wọ́n fẹ́ ra nǹkan wọ́n fẹ́ ta nǹkan wọ́n gba ìbá wọn. torí pé iṣẹ́ kú tó ni tí ẹ bá tẹ̀ ti mọ̀ ọlọ́run ò fẹ́ tí wọ́n wá ní ìlọsí. àbá oníkí ẹ̀mọ̀ pé tánàbí wa sọ òótọ́ ìtọ́lọ̀ orí òótọ́ ni ṣùgbọ́n ó kọ̀ pé ọ̀rìn tí onítẹ̀rẹ́ lè lọ sí bí sọ́ọ̀nì sọ níjẹ̀rẹ̀ lówó láyé wá sí ìgbà àwa irú ọ̀hún àbíkó wò pé this one kò bá sì pé ìwé ìdí kọ́ọ̀nà lè sàn ẹ̀ẹ́n àwọn aníwẹ̀ ìsáǹpù ẹ̀yìn kàkó fún èdè ẹ bá wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí iblis ṣe ìbọn láàrin gbogbo àyà rẹ̀ esu kọ́lọ́wọ́ mọ́jà lékún ìbínú rẹ̀ lé lórí ọlọ́run sáánú àwa. Èṣù esu ẹ̀ṣẹ̀ ẹyọ kan dá tí èsì kan taa a taa tá a lè kan. Ó ní pé ọlọ́run pa á láṣẹ, ó sì mọ̀ pé ọlọ́run ló ó sì ti ṣe ọlọ́run ti ádámá ìlà ìlú ìlà. ọ̀pọ̀ ìbá ìsìgbàrò yà á. Èmi mú lọ bu yẹ, àwa la bu yẹ pé léyìí. Ó sọ ẹ jẹ́ pé léyìí. Ọlọ́run tó bá ní ìṣèlú ìṣèlú léyìí ń ṣe. Aláàmà bí ibà pẹ̀lú ìsìgbà. Ìyẹn pọ̀ ọtún wa rò mọ̀tòmọ̀tò lóò. Ọlọ́run abẹ́kẹ́ ń ṣèlú wọ́n máa ń ní ìfi ìmọ̀ ẹlẹ̀ ipá tó ìmọ̀ ẹ máa bó ìmọ̀ sí ènìyàn ni wọ́n á yọ ọkọ̀ máa fòmí ló sáánù láàrínlá ìlànà ọlọ́run ti ní kí máa fòmí láti kú fi gbogbo ẹ̀ lẹ̀ òkè ìbẹ́jẹ̀ láwọn bá ìtì lórí ìwòsàn ọ̀gá tó wá bu owó àwọn ìkànnà kó láti ó ti wà báwọn yìí not to let people know. Ṣé ọmọ obìnrin yẹn ìgbà ọpọlọ wà ṣùgbọ́n èlé tẹ̀lé? Ah! Níjọ́ náà tí ìbílíìsì ń sọ jù. Ṣé bí wọ́n gbà ọpọlọ wà ní ìbílíìsì tún pe ọlọ́run lọ́lọ́run? Rọ́bì bí máa àbò ìtẹ́. Rọ́bì ó tún pè ní òun gbà tó wọn lọ́run. Gbélé yóò ní tẹ̀lé ẹ̀dá òkè tí a lùkú lọ yẹra rẹ̀ wò èyí ṣe lọ kan méjì ta fún alẹ́ sáńpù nìkan èyí tí wọ́n náà ti rí pé kì í ṣe fún ọkàn rẹ̀ kọ̀ọ̀kọ̀ pé láyé àti ilé máa ń pè mí náà ilé máa ń pè mí anọ́nà akẹ́jọ́rì ìsìgbà ọlọ́lá kò má ṣe tó abẹ́ o nígbà tó ń ṣe lọ́wọ́ yẹn ó bí kébèrè àti ọlọ́dún wá mẹ́fọ́ padà síbẹ̀ máa ẹgbẹ́ ọkùn ẹ̀rọ̀mí ọkùn nǹkan kọ́ wọ́n gba ìkó òótọ́ ìmọ̀tẹ̀lé ṣùgbọ́n ìkó òótọ́ yẹn àti ìmọ̀tẹ̀lé yẹn nǹkan kan gbọ́dọ̀ kó owó pé kì í ṣe wò kìí ṣe pé kí a kàn kọ́ lásán gbogbo ẹ̀ máa ń jẹ́ bọ́n kó òótọ́ ń táìsì ṣùgbọ́n ìyàtọ̀ sẹ́nu òkú ìgbọ̀n ẹ̀ṣẹ̀ ńláńlá ní èjì tó sì ti sẹ́kọ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ní èjì kò dàbí ẹni ló ń gbé náà ọlọ́run kan mọ̀ tó kò lè fọ́ ọlọ́run ọlọ́run gbélé àárá ó gbà fọ́lọ́ ṣùgbọ́n yìí ò gbà kò lè tán ẹ má gbà pé ká tó lè pẹ́ yẹn náà kékeré adúlé láti wọn nǹkan mẹ́fẹ̀ẹ́fà wa àmì ìrìlá kan jọ márùn-ún àdéhùn. على بقاء العلم المنافي للجهل هل يقع القلوب هل يقع العقل الإرادة الكلمة القصد عدم عدم الشبهة والتحويل وكان يقول الرجل تحكي شو الجهل يجعل الشكوي كاتو لنصف يكون صينا وتكفي يشين أوان تسمى شو تقول في السلام ó máa ń bí wí ó ti dàgbà ṣé ìṣọ́ wọn kékeré tó ní máa ń pa tí ń sọ ẹ̀ àwọn kan mú mi sí tó máa máa sọ ọ́ àbúṣe mistake ṣé wọ́n fọ́ọ̀tì rẹ̀ sọ ni ní àbúṣe bí àwọn kan fọ́ọ̀tì rẹ̀ ṣé fọ́ọ̀tì rẹ̀ sọ ni àwọn òkú láti fi bẹ́ẹ̀ ṣé èkó tún nǹkan bí tó ń wò pé náà nígbà tẹ bá wá ń ṣàlàyé gbogbo kiri ìfowópamọ́ ìfẹ́ náà tẹ́lẹ̀ náà òun tó bẹ́ẹ̀ bí yé pé ìtọ́nà sọ yìí ò rí bẹ́ẹ̀ kí wọ́n ti lè tẹ̀lé kódà gbogbo ẹni tó bá ṣe é wọ́n sọ pé ṣèkúṣe á ẹ̀yàn wà ní ẹ̀gbọ́ ọ̀túnbá bọ̀rọ̀ pẹ̀lú lẹ́yìn ṣùgbọ́n mi yọ ọ̀rọ̀ mú ọ̀rọ̀ kìbì nígbà yẹn èsì máa gbà ìlọ̀mọ̀ ọlọ́mọ tóbi o aláàánú ọlọ́run yóò sì túbọ̀ gbà lọ́wọ́ rẹ̀ àní ọwọ́ kojú bàbá rẹ̀ tó bá wọn pọ̀ ẹ́ bàbá níta gbọ́dọ̀ ìpínlẹ̀ ìmọ̀ gbọ́dọ̀ ń dábí ọmọ ilé àbámu ẹ àwọn àbámu níbẹ̀ á ẹ ti di kékeré wọ́n o ọdún tó máa ń ṣàlàyé ọ̀rọ̀ ìlọ́ pé ìlú kékeré bá wọn olùfà títa ti ń ṣàlàyé pé wọ́n tọ́wọ́ sí máa máa ń wí nǹkan pé gan-an ẹni tí ọkọ̀ wà ti máa ń jẹrẹ afẹ́fọ́ bá náà tẹ̀lé ọkọ̀ tí mi wọ ọkọ̀ létí pé ọlọ́run sànú rẹ̀ náà wà ní wọ́n sànú rẹ̀ ìwọ tó lọ́rùn ní sànú yìí wọ́n ti wá jẹun tọ́lọ̀ sí i. agbọ́dọ̀ fi láti ṣe káwọn ti tó ń sàgbọ́ ọ̀rọ̀ ṣe tó wúlò fún wa káwọn adé ti mú kí tí ọkọ̀ fún wọn lọ́gbọ́n wá wọ́n ti ọlọ́run sì ti wá bẹ́ẹ̀. nítorí gíga láti máa ń pè é káwọn kó hikma. ṣùgbọ́n ìgbà orí ẹni jẹ wá wa nítòsí àfihàn bó bá ti hàn sí wa kó lọ́run lọ́gbọ́rọ̀ àgbọ̀dọ̀ yẹ̀ wò. tá a bá ti wọ́n àgbọ̀dọ̀ yẹ̀ wò ìtumọ̀ níbi àgbọ̀dọ̀ yẹ̀ wò lẹ́ni tí wọ́n kó ṣe kí n sí àti mẹ́sì kó o sí lọ́dọ̀ fẹ́. tọ́kọ́ wá tó ọ̀bá wá ṣe rárá á àwọn ọmọ tí wá sí wọn kò ṣe tó ọba wá pọ̀ jálẹ̀ lẹ́yìn ìta àwọn fún ọ ìdájọ́ ẹ̀ wá wà lọ́dọ̀ ọlọ́run wọ́n sì jẹ́ kékeré jẹ́mọ́ kúfúrú àìsíbá àìsíbá ẹ̀ṣẹ̀ tá a kọ́kọ́ mọ̀ ìgbọ̀nsẹ̀ náà bẹ́ẹ̀ tá a kọ́kọ́ mọ̀ àwọn kan síwájú tó yẹ pé àwọn a kàn fẹ́ ṣe ọlọ́run àwọn àwọn tí àwọn mọ̀láíkà ń rí bá ẹ̀tẹ́jẹ́ àlùfíà mẹ́rin sí lùfíà ẹ̀ẹ́ sí kò jì máa táwọn ilé ìlú tó dá àwọn ẹgbẹ́ wọn lọ́mọ balẹ̀ jẹ́ ẹ̀ẹ́ sí kò jì máa aṣọ ìbìlí tí ò bá ṣe ṣètò ọ̀rọ̀ ní ṣe báyìí ọwọ́ àbùkù kéré owó ẹ̀ ó tóbi ọlọ́rọ̀ ibi iná ló ti dáhùn ibi ìyẹ̀pẹ̀ ló ti dá ilé ó sì wá jẹ́ pé nínú àti ìyẹ̀pẹ̀ tó dá ní ìyẹ̀pẹ̀ ọ̀wá ní kí èèyàn tó tó dá níbi iná wà ní kó wọn forí balẹ̀ eléyìí ìwọ náà máa wò ó ibi tí ó ti bá ọmọ rẹ̀ kìí ṣe pé ìkọ iṣẹ́ ẹ̀ gangan tó bá wọ́n fi rí nìyẹn sí ìnáwó àti public man An important man has to, you know, blend with the society. So, what Allah saying will keep it as the fear of Allah. I mean, you know, Rawai, kódà sọ̀rọ̀ nígbà mí pẹ́lúkà yẹn lè fẹ́ràn wa kódà bí tí ọmọ ẹni kọ́ ẹ̀kọ́ ìdíjà kúrú dé ó lè pẹ́lẹ̀ kébèrè nítorí pé ó jà wá àtẹ́tẹ́ ẹ̀yìn náà mọ̀ tó bá dé pọ́ọ̀tù tó bá wọn dé tó bá dé mọ́sálásí oríjó ìjàmbá mọ́sálásí oríjó náà ẹ̀yà ìgbé oníṣẹ́ àkàwà wá sí ìpọ̀lùpọ̀lù tàbí ìgbòho wá sí orí ọ̀fẹ́ yìí ní trade one trade one láti ìlú yìí ẹ̀ẹ́dẹ́ máa yí lórí àtúntò ṣe kò lè fi ní campaign àtúntò campaign ìjọ alágbára lóòrùn yọ máa sọ̀rọ̀ ìdíjọ́ wọn lọ́gbẹ́ ẹ bá ìlú rẹ̀ ṣe ọ́ máa jó wà. Ẹ̀ka ń jó lọ́dọ̀ àti àlejò lè jìnà ní òpin ijó. Àbẹ́ ti gbọ́ owó ijó. Ẹ máa ń ṣe ẹgbẹ́ dúró ni ẹ máa tẹ̀lé. Orí yìí náà ẹjọ́ dúró ọlọ́ọ̀tún náà ẹ̀wù fẹ́ ijó ọ̀mà. Ẹ̀wù fẹ́ tó sì máa náà ìgbé ní ọ̀nà tí àlejò ti kíákíá. Oníkèèyàn máa wò àwọn òbí òfin ọlọ́run lọ kí ẹ máa wò pé òun ti kíni lọ òfin ọlọ́run tí ẹ bá ti wò pé òbí òfin ọlọ́run lọ lẹ́yìn náà yóò fún ọmọ ọkọ̀ fún àmì ní kí wọ́n tẹ̀lé eléyìí ni ìbílí ṣe ìbọn láàrin tó ní alẹ́ ọlọ́kọ́kọ́ sí lórílẹ̀ táwa fún àtọ́nà tó gbé nìyí ọlọ́run látara bẹ́ẹ̀ ó kò jù mí nà jáde kó bẹ́ẹ̀. فإنك رجيم فإنك يعني هو الصوت هنا اليوم رندم أبدا بينكم لا شتاما شتامنا أبدا بينكم يعني بيوشي كم يبدو هو كم يبدو ما يجيشي وأرضى هو لشي إليه يطلبه إباء والاستكبار إشاء شيطانه òní nọmba tù nínú àwọn àwọn àìkúfù àkọ́kọ́ ìtàkùn nọmba wà òní kúfù àgbìnà àjọ̀dọ́ wọ̀nyìnká òtẹ̀sì kí ẹ̀jẹ̀ ní tọ́lọ̀ wù ní bẹ́ẹ̀ rárá ẹ̀kejì ní kí àwọn tó bẹ́ẹ̀ ní ọlọ́run wí ṣùgbọ́n àwa jùlọ àwọn akọ́lọ̀ ọlọ́run bá wí á iṣẹ́ kẹfìrí ni ó náà òkú tó bá ti wá ń fún wọn tó wọn bá ti mọ̀ kọ́lọ̀ lówó yà náà dákùn dákùn káwọn ti máa jẹ̀bi olùwàsó ilé láyé tẹsí yàrá peter àgbòsí ilé ìdáhùn ìjọlọ́ọ̀bọ aláàbọ̀ ìtawí ibi tí wọ́n wí àti ilé ẹ̀gbọ́ aláàbò ṣe wà láǹfààní o وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله